الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين آداب الأكل ọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ ládàbí tí ó yẹ kí mùsùlùmí ó máa lò bí àbá ń jẹun orí ẹ̀ náà làwà yìí èyí tí àfa fẹ́ ṣàlàyé fún wa lónìí al-aklu bil yamin. ọwọ́ مسلمة في كيانه عن عبد الله بن عمر رضي الله عنهما عبد الله بن عمر لما يونس واجب باره شبا وقاوى وصحابة النبوة محمد صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال لا يأكلن أحد منكم بشباله ولا يشربن بها فإن الشيطان يأكل بشماله ويشرب بها لا يأكلن أحد منكم بشماله النبي لا دو أن كانوا يعبد مووسي لأنه كفي جنوه wàlá yashrabanna biha kọ́dà bí ọba sì mú nǹkan nǹkan kan júìsì ní soft drink ní gbogbo ní téèyàn ọba gbé lẹ́nu rẹ̀ ànábìlẹ̀ ọ̀gbọ́dọ̀ fọwọ́ sí gbèsè nù ọ̀gbọ́dọ̀ fọwọ́ sí jẹun o sì gbọ́dọ̀ fọwọ́ sí mu omi o àbí nǹkan ní nǹkan halali téèyàn ń mu. فإن الشيطان يأكل بشماله ويشرب بها النبي صلى الله عليه وسلم àṣetọ ẹni ẹ̀kọ́ ẹni ègbé òní fọwọ́ sí jẹun òní fọwọ́ sí mọ́mi ọlọ́mọdé àjọ ṣetọ́ ni o ẹ̀dàkùn eléyìí náà ẹ̀jẹ̀ àmà èèyàn gbọ́dọ̀ lajú kò gbọ́dọ̀ kọ́pì kò gbọ́dọ̀ kọ́ ìṣe àwọn kan kó gbàgbé kí lọ́lọ́run fẹ́ fún o kó gbàgbé ìlànà wo làǹdàgbà Muhammad sallallahu alaihi wasallam fi lélẹ̀ fún o táwọn kan bá pé inú àṣà tiwọn ni wọ́n máa fọwọ́ sí gbé chicken sẹ́nu wọ́n máa fọwọ́ sí dá nǹkan sí ẹnu ìwọ mùsùlùmí mọ̀ pé àṣà tí ọ̀dà ni o ọ̀tà kò fi ọlọ́run o ọ̀tà kò súnmọ́ àdẹ́bí o nẹ́bí lẹ́nìkan nu mùsùlùmí kò gbọ́dọ̀ fọwọ́ sí jẹun kò sì gbọ́dọ̀ fi ọwọ́ sí mu omi gbogbo àṣà tó bá wá tako eléyìí kò bá tiẹ̀ mu nù gẹ́gẹ́ bí mùsùlùmí ara ìdẹ́ntìtì mùsùlùmí tá a fi mọ̀ ní pé a ah, ń fọwọ́ jẹun ń fi fọwọ́ sí omi gbogbo ẹni tí àdáwò yìí ń bẹ lára rẹ̀ kìí ṣe pé bọ́bá wa fọwọ́ sí jẹun àbọ̀fọ̀ owó sì mú mi yóò wá yí o yàtọ̀ o àbí yóò wá gbádùn rẹ̀ yàtọ̀ o ń kọ́fì náà ni o ńkọ́ ti àwọn kan ni o anabi sọlọ sọlọ ń bèbè yìí fún wa pé ẹni tí wọ́n máa kọ́sẹ̀ rẹ̀ òun ni mùsùlùmí mùsùlùmí yìí sẹni tí ó tún máa rí kẹ́nìkan ṣe nǹkan báyìí kémi náà ṣe bọ́ba ti tako ti ń bẹ nú ẹ̀sìn tiẹ̀ ẹ̀dákùnrin tó tako ìsìláàmù ti ń bẹ lára rẹ̀ òun ni máa fọwọ́ sí jẹun òun ni máa fi ọwọ́ sí mú omi ẹlòmíì ò ní òun wà left handed ní lefty lòun lefty rẹ máa fi ṣe kàn ní àmọ́ máa fi jẹun ọlọ́run náà lọ dá ọ tó fi mọ̀ pọ̀ wà left handed kò sì wá gbé exception kalẹ̀ pé àfẹnitọ́ bá wà left handed ní kó máa fọwọ́ sí jẹun àbí kó máa fọwọ́ sí mu omi ẹ mẹ́jẹ̀ àgbàṣe tọ́ni láyé o ntọ́lọ́n bá fẹ́ èyí tó fi rán anábùwà Muhammad sallallahu alaihi wa sallam òun náà nìlànà ntí ń pa sẹ́lẹ̀ fọlọ́ ọba ti di pé yàn máa yàn pé ilé ò lè ṣe àfẹlẹ́ ilé ò ilé ò lè ṣe tiẹ̀ yàtọ̀ nínú àna ọlọ́run lè ṣe ẹni ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀tún ní ìdíyàn ọlọ́run ní pé kọ́ máa wọ́wọ́ ọ̀tún ní ìdí ọmọbìnrin ìǹlẹ̀ ṣe kọ́dà ààyè rẹ̀ ń bẹ nù sẹ̀ríà àmọ́ a ìfẹ́ ṣe à ìfẹ́ tọ́lọ́run lọ́gbọ́dọ̀ borí o nǹkan ń jẹ́ pé èèyàn jẹ́ mùsùlùmí tó juwọ́lẹ̀ tó ju sẹ́lẹ̀ fún ọlọ́run náà lọ́tọ̀ lọ́mọ́tà yọ̀rọ̀ wa lọ́rùn. àdánwò yìí ló máa wá ń bẹ lára jẹ mọ́kùnrin àwọn ọmọ rẹ̀ ṣàánú àwọn ọmọ rẹ̀ láti kékeré bọ́ bá rọ́mọdé ń fọwọ́ sí lọ ẹnu ajé ń mú nǹkan sẹ́nu ń fọwọ́ sí mu mi láti kékeré ni o ti gbà lọ́wọ́ ẹ̀ mẹ́jẹ̀wé àdánwò ti ń bẹ lára tiẹ̀ yìí má transfer rẹ̀ sára àwọn ọmọ rẹ̀ o àǹbẹ̀lọ́n kọ́lọ́hún ọ̀yọ̀wọ̀ náà wọ́n tún wá jẹ́ pẹ̀lú eléyìí làwọn ọmọ ọba dàgbà ọ̀dà o ọ̀dà o ọmọ sàfàmìnà wa o wasalilahuma wasalim wabarika ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in.